الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكي فهم ولا مباوة وبا الله وباتي يتون سنرون فمو láti kí sọlátọ̀lù fájìlì ní àrọ̀ àsọlá tí a ṣe kọlọmọ́sà ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú àwọn azkar ìrántí ọlọ́run tó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa kí á sàmójútó rẹ̀ bóyá àwọn tí a jẹ́ àgbàlagbà àtàwọn tí a jẹ́ ọmọ kéékèèké lọ́kùnrin wa lóbìnrin wa òun náà ni al-azkaru allati tuqalu ba'da as-salati àwọn azkar tí a gbọ́dọ̀ máa wí lẹ́yìn irun ọ̀ranyàn irun mélòó ní irun ọ̀ranyàn salatul fajiri salatul zuhuri wal asiri wal magribi wal isha bàbá ti sálámà tán assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ọ̀tọ̀ ni tí anábì ní ká máa sọ ọ̀tọ̀ ni tí wọ́n ṣe kíní tí wọ́n sọ yọ́ wá dá kẹ́nìkan kan wá kí kálọ̀ lè wá ìmọ̀ ìrun tá kí bákanáà lásìjọ kí ní gbogbo mọ́sálásí nígbà tó wá sálámọ̀ tán ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo tí mọ́sálásí kọ̀ọ̀kan wá ń sọ ọ̀rọ̀ wa dàrú mọ́yàn lọ́wọ́ pé àwọn òwúlọ́kọ̀ rẹ̀ sí àwọn tí yọ́kọ̀ rẹ̀ ti lọ́la àwọn tó bá kéwú ẹ̀dẹ́ ìbá ti nímà yọ́ ma ṣe gbogbo nǹkan má ṣe ní kó ṣe ẹni ọba ti wá mà yọ́ ma ṣe tí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe àbíkọ́ ma ṣe fẹ́nu ẹ̀ gbogbo ata jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àtàwátá jẹ́ àfà àtàwátá jẹ́ bàbá àtàwọn ìyá wa tá à ń gbọ́ wa nílé alàdìkárù بعد الصلاة المفروضة من الصلاة bí ọba yẹ wa tẹ́lẹ̀ ká lè jẹ́ ọmọ yìí pé àdìkáàrù tá a máa ń ṣe lẹ́yìn irun tàbá ti kírun ọ̀ràn yàn tágbára irun àṣùbá irun zóòrì asùrì mọ́gírìbì ṣá ara àrùn náà ni bá a bá ti lè sálámà àti ìparí irun ni wọ́n fi ní anábìsọ̀rọ̀ láwàlẹ̀ ọ̀sánlám ọmọ sí àwọn àdìkáàrù náà lẹ́yìn irun ajẹ́ pé òun náà ni wọ́n náà gbọ́dọ̀ ṣe lẹ́yìn irun tó bá ti kírun tán ọgbọdọ má ṣe gbogbo tó bá ti ṣe ó ṣe sùúrù ṣe ni ọkùnrin tó ṣàdúrà láti máa ṣàdúrà ní àwọn bùkátà ayé parí yẹn náà nítorí pé yẹn ara àrùn ni bá ti yẹn tán ọwọ́ pọ̀ rẹpẹtẹ àmọ́ níwọ̀nba èyí tí ànábì sábà máa ń ṣe jù àwọn àlùfáà wọn ti kọ sínú àkọọ́lẹ̀ tírà wa gbogbo ẹ̀ ló sì ní ẹ̀rí àwọn wa ka díẹ̀ díẹ̀ bàbá ka tálẹ̀ ní àtúmọ̀ ká lọ ní ijọ́ mẹ́jọ insha Allah ta'ala àmọ́ nínú àni ọlọ́wọ́ bá àti agbára rẹ̀ wọn náà ni pé wọ́n ti kọ sínú lẹ́dà àwọn lẹ́dà tí wọ́n máa ń lẹ̀ sáwọn mọ́sídìí káàkiri ọ wà nínú uh, islam muslim citadel of believer gbogbo àwọn tá a máa wúwo ikú wí lẹ́yìn ìgbà tá a bá sálámà tán àbí tá a sálámà tán báyìí tá a tẹ̀ wàdúà ìtàn kankan yẹn wọ́n ti tẹ̀ wàdúà ó dìgbà tó bá parí gbogbo àwọn azikar àdúrà máa ń gbà lẹ́yìn irun àbí àmọ́ àkọ́kọ́ parí irun náà kò tó sàdúà báyìí tá a faraguta fansof wà ilà rabbika farigaw ọlọ́run bá ní tẹ́ bá ti kírun tán lẹ́yìn náà ẹsẹ̀ wà tẹ́wọ́ bọ́ọ̀bá tí ó kí àsìkárù lẹ́yìn irun àsìkárù ìrun ó ti parí irun عن ثوبان رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من tó bá ti parí irun istagfara thalatha istagfara thalatha istagfara thalatha anabi ọ̀tọ̀rọ̀ àforíjì lẹ́mẹ̀ta ọ̀gbọ́dọ̀ sí mẹ́rin ọ̀gbọ́dọ̀ sí méje ọ̀gbọ́dọ̀ sí ẹyọkan mẹ́rin wọn lànà bí wọ́n ṣe mẹ́ta yóò sọ pé astagfirullah astagfirullah astagfirullah yóò máa wí àwọn sàábà máa gbọ́ ẹni tí mẹ́lẹ́gbẹ̀ rẹ̀ ọmọ gbọ́ astaghfirullah astaghfirullah ọmọ gbọ́ òsókò yẹn níwọ̀n bá díẹ̀ tí ó jẹ́ pé ẹni tí mẹ́lẹ́gbẹ̀ ọmọ gbọ́ ara súnmọ̀ astaghfirullah astaghfirullah astaghfirullah mélòó mẹ́ta ọ̀kọ́ọ̀lá lẹ́gbà tó bá ṣe ń mẹ́ta ìwọ́lọ́wọ́n ọba ìwọ́ gan ní ọba tó ọlá kò ń bí gbogbo ààyè àti láìfí sọ́lá ọba lálàáfíà ọ̀dọ̀dẹ̀ lálàáfíà wà ìwọ́ ló tóbi jù mo pè wọ́ ọlọ́wọ́n ọba ọwọ́ tí ta ní lọ́rẹ wọ́n ní anábí sọ pé aláhùn àǹtà sàlámù wàmínkà sàlámù tàbárakà yáda jalali wal ikram lẹ́yìn wà tó ṣe kí ní dájàmáà astagfirullah astagfirullah astagfirullah àwọn sálámà dábàá yìí astagfirullah alákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀mẹ́ta astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram wọ́n ní bá dábìí sí máa ń sọ ọ́ nìyẹn rọwọ́ muslim imam muslim ló gba hadith yẹn wá látọ̀dọ̀ sàhábàwò jàmá sàhábàwò ló mọ́ alátọ̀dọ̀ annabi sọ̀bá èyí ti fìdí múlá fi ọwà ń sọ̀hímú muslim lọ́dọ̀ àwọn tàbá lò sọ ihu muslim àwọn tẹ́sàn bá ti dàrú mọ́ lọ anìlmọ̀kẹ́ra mọ̀ṣọ́ọ̀bá mọ̀dọ̀lá anu wa rasulullah sallam kana idha faraga min as-salati wa sallama qala la ilaha illa allah wahdahu la sharika lah lahu al-mulku wa lahu al-hamdu wa huwa ala kulli shay'in qadir wala nabi ara tí ma ń sọ òun náà ni la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir allahumma la mani'a lima a'tayta wa la mu'tiya liman mana'ta wa la yanfa'u dhal jaddi minka al kò lórogún kò sẹ́nìkan tó dàbí ọlọ́run òun ló ní gbogbo ọlá tó wà láyé gbogbo ọpẹ́ lérí gbogbo oore ọlọ́run ló ní kò sí tọ́lọ́run dá tipa rẹ̀ ọ̀ká kò sí tó lè ṣe gbogbo tó yẹn sọ èyàn yin ọlọ́run yẹn èyàn kí ọlọ́run aláhùnmọ̀ ìwọ ọlọ́run láàmà ní àlèmà àtọ́ ìta ìwọ ọlọ́run ọba ẹni tó bá fún kò sẹ́nìkan tí ó di lọ́wọ́ ìwọ ló bù fún yàn wọlá mọ̀tíyà lima mana'ata ẹni tó ṣe lóòfún kò tó fún wọlá yà ń fa òwúdàlìjẹ́dì mí ń kẹ́lìjẹ́dì gbogbo ìgbìyànjú ìgbìyànjú ọmọ ànábì Adam ìgbìyànjú ọmọ èèyàn kò lè ṣe láǹfààní kò lè rí tí ń fẹ́ yẹn àfití ọlọ́run ọba aláàbá fọwọ́ sí kìtàkìtà ìdá ò lè dọ́là àfití ọlọ́run bá sí kíní ọba fọwọ́ sí gbogbo ní ẹ̀dá bá ń ṣe kò lè ráǹfààní bẹ̀ àfi pẹ̀lú àṣẹ ìwọ ọlọ́run muttafaqun alayh Imam al-Bukhari Muslim àwọn náà gbà wá Odi di mélòó jama ó di méjì dalagbà àdíṣẹ́ wa al-Mughira bun Shu'ba gbogbo tá a bá ti ṣe ní Islam àyè e, e, e máa ṣe báwọn bàbá wa ti gbé kalẹ̀ bá ṣe báwọn bàbá tí wọ́n ń ṣe wọ́n sálámà tán mọ́sálásí mi báyìí ìgbọ́ púpọ̀ lẹ́wọ̀n gbọ́ wọ́n mọ̀ wí ikú wì ẹ̀rẹ̀mẹ́ra ní azọmọlá wa ní mọ̀lúwà kìí ló azọmọlá wa ní mọ̀lúwà ẹ̀dá bismillahirrahmanirrahim bismillahirrahmanirrahim bismillahirrahmanirrahim àwọn wóró wóró jákújákú هذا لا يجوز في الإسلام الإسلام باتباع العبادة باتباع ومتى ما تقول لسي رسول ni ọkọ̀ ṣe ká tó ṣe kí ni ká tó ṣe ìtú rọ̀sùl bá ṣe ni wọ́n pè lẹ́sìn gbogbo àwọn ìmáàmù pátá àti gbogbo àwọn àlfà tí wọ́n ń wú ikú rí mọ́sálásí wọn kí wọ́n lọ lè kàtírà kán lè kàtírà wọn náà sọ̀yìn muslim al-bukhari wa muslim torí àdísì ní sàlàyé ẹ̀rùn ẹkẹ́ ìrùn ọlọ́run wí bá ṣe kí inú àdísì lọ́wà ìtọ́kàn lẹ́yìn tẹ̀sílìm tàbá sálámọ̀tán iná lásọ yìí mélòó láti kà ń sí jama ọdún méjì ẹ̀dá fẹ́lẹ̀ kẹta sí ẹ̀ àmọ̀wá tẹ̀síwájú gbà mí عن عبد الله بن زبير أبا عبد الله بن زبير رضي الله تعالى عنهما اللهم يونس عن مجد أنه كان يقول دبر كل صلاة حين يسلم أنه أبو عبد الله بن زبير wọ́n ní ànábì a máa sọ lẹ́yìn gbogbo orun ọ̀ràn yẹn kọ̀ọ̀kan tó bá di sálámà tán la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir la hawla wa la quwwata illa billah kò sí tí ó yí padà kò sí ságbára tó lè fi yí padà àti pẹ̀lú agbára ọlọ́run la ilaha illallah

tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lẹ́yìn ọlọ́run alánìkan náà ni wọ̀lá ó kárí àlìkáfẹ́rú àwọn kèfèrí ọba kórìíra kan sí lọ́hùn nìkan kọ́lá ibn Zubair àfọwà Abdullahi ibn Zubair wọ́n ní wàkánà rasúlù sọ̀sọ́lá yóhálìlù bí hinna dúbùrà kúlì sọ̀láti maktuba yóhálìlù wọ́n ní ànábì àmà wí jákè táwọn ọmọ ń ṣe ó di àsìkò mélòó tá a kà sí àbí mẹ́ta rọ̀wáwò muslim imam muslim lọ́gbà ilẹ́yìn wa àbáwò lọ́gbà wa lọ́gbẹ̀dà nabi sallam abdullahi bin zubair àni abdullahi bin zubair àbá abdullahi bin zubair wọ́n ní àwọn náà ni wọ́n tún gbé lẹ́yìn náà wá wọ́n ní rasulu sallam tó ti sálàmà tán tó àwọn àsìkárò táwọn kà yìí anábìyọ wa ṣe subhanallah ó ní subhanallah 33 ó ní man sabbaha Allaha fi duburi kulli salati thalatha wa thalathin àbá abdullahi bin subayi ní anábì ní gbogbo ẹni tí ó kìnnù tán tọwọ́ ti subhanallah thirty three subhanallah subhanallah ọwọ́ lọ́wọ́ fi ka òkè ti tẹ̀síbáwò anábì ò ní tẹ̀síbá ní o anábì ò fa tẹ̀síbá rí kí ni lẹ̀kẹ̀ tó ń gbé tàbí yẹn lẹ̀kẹ̀ yẹn anábì ò lórí ẹ̀ wọ́n máa fi ṣe bídìí ni ẹmọ bíìdì nínú ìtẹ̀síwá yẹn wọ́n fi wọ́n máa ń kì sínú oorun fáwọn obìnrin wọ́n máa fi ń serun wọ́n máa fi ń ṣe lẹ̀kẹ̀ wọ́n máa ń sún lẹ́sẹ̀ ìdá wọn fi ń ṣe lásìkò anábì nìyẹn bíìdì oní ìtẹ̀síwá anábì ò ní ìtẹ̀síwá lé kò ní sọ àbà kan tó ní ìtẹ̀síwá lé ìtẹ̀síwá dé ni ó dé nígbà tí anábì lọ tán ọwọ́ lànàbì ní ma fi ń ka yóò wà ní subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah mélòó ẹ thirty three anábìrì sub sub sub sub sub sub sub sub sub sub sub sub sub ẹlẹ́mí náà alùsùn náà ní sub sub sub ní wí látara pé ń sáré sub sub sub sub sub sub sub náà bàbá sí kìnnà sọ̀rọ̀ albani wọ́n ní àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn shabab àwọn rí pé subhanallah kan sọ sub sub ní wọ́n sí kí ni wọ́n sọ

àdẹ́bìnrin ẹni tó bá ní alhamdulillah nígbà 33 alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah nígbà 33 wa kabbara Allah salata wa salasi lẹ́yìn náà tó wá ní Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar nígbà 33 wa qala tamam al-mi'a ó di mélòó jama 33 lọ́nà mẹ́ta 99 àdẹ́bìnrin sallallahu alaihi wasallam ọwá sọ àdúrà tàbẹ́ sọ yìí ẹyọ kan ọwá fi pí ọgọ́rùn kí ládùá náà la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir 99 ọdún mélòó for the 100 wọ́n tí ìbá fi lè wí bẹ́ẹ̀ lẹ́yìn irun ọ̀ràn yẹn kan gufirati khatayahu wa in kanat mithla zabadil bahri rawahu muslim wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ tọ́dé pé ó wà nínú fáìlì ẹ̀ ó wà nínú iṣẹ́ rẹ̀ títí tó fi ka àṣkáàrù yìí ìbá wa pọ̀ débi pé kò ló ń kà ọ́dà gẹ́gẹ́ bí omi odò ocean omi òkun ìbá pọ̀ bẹ́ẹ̀ ẹ̀mọ̀tá ń pẹ̀lú sábàdì bá àwọn funfun fóòmù tí máa ń yọ lérí omi yẹn ẹ̀kan wá ní kí ẹ̀ máa ka ẹ̀yọ kọ̀ọ̀kan ẹ̀wòye bílíọ̀sì tó wà ń bẹ̀ ànábì ní ìbá àṣẹ déédéé sábàdì báhàr àwọn fóòmù orí odò bóòlù bá sì tóbi tó bẹ́ẹ̀ náà ní fóònù ó ṣe kí ni ni ó ṣe pọ̀ tó àdẹ́bìnrin kẹ́ṣẹ́ rẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o tó bá tó bẹ́ẹ̀ gófẹ́ra kàtàyà ọlọ́wọ́n bá aláà yọ pa rẹ fún wọn fèrè jì tó bá ti parí àsìkárù subhanallah tàbí walhamdulillah tàbí wallahu akbar hmm? hmm? tàbí

ni wọ́n ń pè àdádálẹ̀ sí ní ìbá àjẹ́ tó dáa tó bá ti jẹ́ pé ìta nẹ́bì ní a máa ṣe kó ń ṣe ò nígbà ládá ẹ̀ṣẹ̀ ló tún gbà ẹ mọ̀ gbọ́dọ̀ máa sọ pé ẹ̀yìn akínú tán láìlà ilẹ̀lá wàdáwùlá ṣẹ̀ríkà síkọ̀ dárí ẹ̀yìn láìlà dá àmọ́ láìlà gẹ́gẹ́ wúmẹ̀ gẹ́gẹ́ wúmẹ̀ ẹ̀ṣẹ̀ fúlà mélòó mẹ́ta àwọn mí gbogbo tí máa ń gbòsìlè kọ́ da tó oye àsìmúnàlá wọn ni mo lè wà kílù àsìmúnàlá da àbí àmọ́ òun ní ká máa sọ níbẹ̀ yẹn kéèyàn olùkù kọ́wọ́ aka yìí nàtẹ́ná sí nàtẹ́ná ọ̀dá sí nàtẹ́ná wọn ní kákàtà wà lókù àhà nídìí bẹ́ẹ̀ kí ni wọ́n gbé ṣọ́ra wọn fáfàdé àwọn tàwájọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìdí ń sọ yìí wọ́n ti kọ́ síbí torí àwọn fi lẹ̀ mọ́ masjid báwa tí àbágbàgbé yọ́ mọ́ ara wa létí wọ́n kàn mú wá láti jẹ́ ká máa ka àdísì tó ní ṣe pẹ̀lú ẹ̀ níbo la nẹ́bí ti ní ká máa ka táwọn ká yìí torí táwọn ká làwọn ká àwọn àtàjà àlùsùnà àwọn àlùbí dáadáa ká tiwọn èyí táwọn ká yẹn àwọn òríbi tí wọ́n ti fẹ́ rí nínú àdísì àmì èyí táwọn ká yìí ọ wà nínú kíní nínú àdísì àdísì sì lálàáfíà ni al-Bukhari wa Muslim abẹ́lẹ́ nínú àná rẹ̀ kó sàlẹ̀kùn àgbóyè sin wa subhanakallahumma